gàngàn báyìí. wò ó bẹ́ẹ̀ wàá ṣe nílé bá lóru ẹ̀yọ́ ni ya. kódà rírì náà kò fẹ́ jáde ara wò ó fúnra ẹ. ẹ ní tó tó báyìí ló ń dé mara akébádé ló ń gbọ́ látọjọ́ yìí. níbi tí sulafin wà. sulafin ẹ sulafin lọ́kọ ẹ. fún àwọn káàrà ojú ríran délé kára ní ròdì láfi ọwọ́ kan ẹ máa lo sulafin kára lóró dédé ẹ máa lo sulafin kára owó dédé. àjọ olómi àtọ́níyẹ̀kú fáwọ́dà àjọ NAFDAC. akúndé náà kù sí kọ yí gbogbo ẹyẹ tí ẹ wò wá ẹ má gbàgbé orí ètò náà la pè ní ìlera ìlera lọ́rọ̀ òun náà ni a wà ní ọjọ́ tuntun yìí ẹ má gbàgbé ẹ rí i pé lánàá ó ní àwọn nǹkan tí a sọ lónìí ó ní àwọn nǹkan míì tatún máa síkiri tatún máa tatún máa gbé yẹ̀wò gbogbo tí ẹ ń pè wá adúpẹ́ lọ gbogbo tí ẹ ń bá wa rajà adúpẹ́ o àmọ́ lóore gbogbo ẹ̀yin tẹ́ ní US tẹ́ wà lamẹ́ríkà tẹ wà ní europe gbogbo ẹ̀yin benin ẹ̀yin kútọnu ẹ̀yin nàìjíríà ẹ̀yin amẹ́ríkà adúpẹ́ ẹ lọ́wọ́ yín ẹ wo bàbá wa àrò àwa tètè fẹ́ sọ pé kí promo pé kó parí àwa tún wá ní pé ká fi ọ̀sẹ̀ méjì ká fi kún fún ti promo wà yìí ẹ sáà ti gbọ́ lọ́dọ̀ àwọn oníbàárà wa káàkiri ẹ má gbàgbé a sọ fún yín pé tẹ bá fẹ́ jẹ àǹfààní àwọn egbògi wà yìí a sọ fún yín pé ibi tẹ ti máa rí òun náà ní wípé kẹ́ lọ sí orí WhatsApp gbẹdẹ bá ti lórí whatsapp ẹ kàn ọ́dà fún pé nǹkan báyìí ò ní afẹ́ o ẹ dákun o mo fẹ́ sùláfín o mo fẹ́ apasí o mo fẹ́ one stone o mo fẹ́ orí kẹ́tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ sẹ́ àti ẹsẹ́ àti ẹsẹ́ fún ẹ wo ẹgbẹ́ sókè náà ẹ ká ti gbọ́. akíwájú ẹni ló ṣe ọtọ wárù hàn báyìí. wo bẹ́ẹ̀ wọ́n ṣe ní bá sùn lóru ẹ̀yọ́ ni ya mọ́dà rírì Gbénga ò fẹ́ jáde ara o òun ló mọ̀ fúnra ẹ̀. ní ìtọ́ tó báyìí ló ń dé mara akíbádé lọ jẹ́ ń gbọ́ látọjọ́ yìí níbi tí sulafin wà. sulafin. ẹ sulafin lọkọ ẹ. fún àwọn káàrà ojú ríro dédé kára ríro ìgbàgbé lọ́wọ́ kan ẹ máa lo sulafin. ẹ máa lo sulafin kára ojú pépépépépé sulafin ó ṣiṣẹ́ fún àwọ̀kọ́ ara ó dẹ̀ ṣiṣẹ́ fún ojú gbogbo ẹ̀yin tẹ́ ní arúgbó ńlé tó ń gbé ojú yọ lẹ́nu ah! Sulafin ló yẹ kẹ́ lò ó Sulafin mọ̀ ìṣiṣẹ́ o kí mo sọ Sulafin ìṣiṣẹ́ gan gbogbo àwọ̀ká gbogbo pé ara ń ro mí ara mi ò lé kíní kan wá ń ṣe mí Sulafin ló yẹ ká sí kí ni ló yẹ ká máa lò Sulafin ìṣiṣẹ́ ẹ dá kí bàbá wa ẹ Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ ká kí wọn ká kí wọn pé ah, ó mọ̀ kú sẹ́ẹ̀ lórí sulafin ẹ sulafin ó iṣẹ́ fún àwọn àwọ̀ká ara ìwọ tójú wa ń dùn tó yẹ pé tó bá fẹ́ wòyàn àbí kọ́ mú fòun dání báyìí kọ́ ọ́ sọ pé ah, ẹ wá fún mi kíláàsì kí n tó rí wò sulafin olóyè kẹsì kí ni olóyè kí ẹ máa lò ẹ rẹ mọ gbàgbé òkú kan náà tún wà bíbí <laughs> ògùn tó ní agbára ni. àkànwò ìyá ọmọ kújọ mẹ́ta owó ẹ tó wà rí ṣe sáàrẹ mọ̀nà báyìí. ẹ àti ìmọ̀ ó ti sùn wa nínú kan lábẹ́sẹ̀ tó ní ẹ̀ wọ́n ti sùn ọ́. ìròyìn ayọ̀ ni mo mú wá fún ọ mm. nígbà àìpàsílẹ̀ àìpàsí iṣẹ́ kí ni ṣe ó kàlẹ̀ láyé ajẹ́bi ìdánwò bílẹ̀ tó ṣe sàn ní tó kojú ìṣòro ẹ̀jẹ̀ ríru ẹ̀mí lórí fífọ́ ni ara ríro mm. kára máa gbóná náà kàkí sì jẹ́ lọ́jọ́ fún ẹni. bó ṣe bẹ lọ́lọ́mi ló bẹ ní ìyàwó powder. sulawok tradomedical nigeria limited. àwọn ni wọ́n ṣe àwọn bàbá wa sí ẹgbẹ́jì àwọn ni wọ́n ṣe jáde sulafin egbògi tó tó ṣe ni and ilé náà tó ṣe kíni tó wà òkè gan-an ah ìwọ tó wá ní ìfúnpá gíga ọwọ́ alẹ́jẹ̀ ríru wọ́n wá sọ fẹ́ pé ìfúnpá ẹ̀ mọ̀ ti ga ẹ̀kíní kan mọ̀ ti ṣe ẹ̀ ẹ̀kíní kan ó ní tó ti gbèrú ra ẹ bá wa gbàgbé ẹ a ti dúpẹ́ ẹ lọ wẹ̀ yìí tí ẹ pè wá ẹ àwọn tó ti ra oògùn wa ẹ wọ́n ti wà ń bí wọ́n ti wà ń lé agbára ẹ lọ́jọ́ ti tòní ẹ tó bá ti tó àsìkò á pè wọ́n wọlé wípé kí wọ́n wọlé ẹnì má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ pè wá tẹ́ ń béèrè béèrè lọ́lọ́kọ̀ òjọ̀ kan adúpẹ́ lọ́wọ́ yìí o àmọ́ lóore lọ́pọ̀lọpọ̀ àmọ́ bẹ́ẹ̀ pè wá mẹ́sẹ̀gì náà ni o gbogbo àwọn tó ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí wa ẹ̀hún ni àwọn èrò tún ti pọ̀ èrò ti pọ̀ bí lọ́jọ́ tòní o ìhòòhùn tàlẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé àwọn èèyàn wọ́n ti wà bí alẹ́ ẹ má ti máa pè wọlé ẹ má pè wọlé ẹ má ti pè é jẹ́ gbádùn wa dáadáa lónìí torí ìbéèrè ó wà dáadáa ṣùgbọ́n a ti sọ pé kẹ́yìn èèyàn ẹ má ti máa pè product wà níbí tó dẹ̀ sí kíni tó pọ̀ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ mo ní ká tiẹ̀ lọ́nà mo ní ká lọ́nà. làwọn fi lábá mixture làwọn fi òtó kan dí ètò òkè. bẹ́ẹ̀ni o tòrò fídì níṣẹ́ làwọn fi lábá mixture lágọ̀ọ́ ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ̀ kankan limited ó wà nọmba one. àwọn ni wọ́n ṣe bàbá wa Suleiman Ẹgbẹ̀jì àwọn gangan ni wọ́n ṣe ẹ má gbàgbé ewé àti egbò ẹ tí wọ́n nílẹ̀ kùlé ẹ ẹ rí i pé a sọ̀rọ̀ lé bí ọjọ́ mélòó sẹ́yìn a ní ewé a ní ewé sọ̀rọ̀ ẹ ti wá rí báyìí lára ewé tó ń sọ̀rọ̀ òun náà ni bàbá wa ni wọ́n sì kíni ni wọ́n pò papọ̀ láwáfín lélẹ̀ ogúnjẹ̀dí tó ní agbára ni ẹ wo láwáfín yìí kò sí láàárọ̀ ọjọ́ kan kémi mọ́ lò tí bá ti jí láàárọ̀ ògì gbóná ni màdáwó ìyá ẹ bá ń pògì àwọn ẹ̀yìn ẹ̀yẹ wa mi ò mọ̀ kan tó máa ṣe yín ìfẹ́ wa náà lẹ́yìn àmì ẹ̀ mọ́ ti máa pè wá wọlé ẹ jẹ́ gbádùn ara wa dáadáa tó bá tásìkò pípẹ́ ká pè wọlé ẹ máa pè wọlé á sọ̀rọ̀ abẹ́káwọn èèyàn kí wọ́n mọṣẹ́ tí àwọn egbògi tí wọ́n ṣe ni làwáfì lélẹ̀ sẹ́rí làwáfì yìí ah! làwáfì <laughs> yìí mọ̀ ní agbára o làwáfì ẹ ẹ ó dà pé lára àwọn tó wà ń ta àwọn tán ti lò ó rí wọ́n wà tí wọ́n máa wọlé lára àwọn tí ó jẹ ẹ̀bùn wa ni àwọn náà wà ní ibi bí ẹ̀ka tí ẹ̀ jarọ́ ẹ̀ka mọ̀ lára àwọn tó ń pè wọlé ẹ̀ẹ́ta sọ pé kí wọ́n gba ẹ̀bùn náà ni ẹ wo ọpẹ́tọ̀ ẹ jẹ́ kí ìyáàfin yẹn ẹ jẹ́ kí ẹ jẹ́ kí wọ́n wọlé ẹ jẹ́ kí ìyáàfin yẹn ẹ jẹ́ kí wọ́n wọlé ìyáàfin ẹ má bẹ̀ má bẹ̀ má bẹ̀ má bẹ̀ má bẹ̀ ìyáàfin ẹ jẹ́ kí ìyáàfin yẹn ẹ jẹ́ kí wọ́n wọlé ẹ káàbọ̀ ẹ bá bọ̀ ẹ bá bọ̀ ẹ bá bọ̀ ilẹ̀ fún mi dáadáa. bẹ́ẹ̀ni o tó mú sí ní iṣẹ́ làwọn fi àwọn mixọ̀ lágbo ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ̀ kankan ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìparadì tó ronú gbòòrò ìfúnpá gíga ibà táífọ̀ì ara ò jí pépé àbí òmòkun dáadáa. ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yà wa ẹ bá mi dárúkọ ìfowópamọ́ tó wò wá. Olúwatóyìn ǹjẹ́ ẹ ti lo product wo wa lẹ ti lò rí ní ogbó ọ̀gẹ̀dà tó kalẹ̀ yìí. one stone <laughs> lẹ lò ẹ lò dáadáa ẹ má parọ́ iṣẹ́ wo ni one stone ṣe lára yín. ó ah, tó pọ̀ gidi gan lára mi hmm. oríṣẹ́ oríṣẹ́ wa òkè gidi gan mo ṣiṣẹ́ kódà nínú ìwà tó ń dùn gan ti máa lè ríra mi. Ah, ó wà á <laughs> fún iye tẹ́ bá ti fẹ́ ẹ mo kàn fẹ́ béèrè béèrè fún àǹfààní àwọn tó wà ẹ mọ̀ pààrọ̀ ẹ mọ̀ pààrọ̀ o ǹjẹ́ ẹ ti lo one stone yìí lóòótọ́. mo ti lò mo ti lò ó dáadáa mo dẹ̀ mọ iṣẹ́. ìlú wo lẹ́yìn ti wá tẹ̀tí wá síbi tẹ́ ẹ̀wọ̀n dáwà yìí. láti Kogi ni mò ń gbé òun máa wá sí Kwara State dáadáa. Kogi àti torí torí bẹ́ẹ̀ jẹ̀bùn òun lè sáà fi wá bí lẹ́ fi wá tí lẹ́ wá tí ìlú Ìlọrin lọ́jọ́ tòní. Ah, kan mú mo máa ń wá dáadáa bọ̀ torí pé mo jẹ̀bù yẹn mo dẹ̀ ń wá láti ra one stone yìí olójẹ kí ẹ lo one stone yìí dáadáa ẹ lo dáadáa ó dẹ̀ ṣiṣẹ́ ó ṣiṣẹ́ <laughs> ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lára àwọn tí wọ́n lò ó jẹ́ tí wàá gbọ́ nípa làwáfíì yìí náà. mo máa gbọ́ pa ẹ̀. ṣùgbọ́n ẹ̀ tí lò. ọ̀rẹ́ mi kan ti lò ó nílẹ̀ ìròyìn ẹ̀fọn. ó ròyìn ẹ̀fọn yìí ó dáa ẹ wá wò ó yẹ ká wá ṣe báyìí ìyẹn ká ṣe báyìí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ àwọn náà ní pé ká fún ní ẹ̀bùn nígbà tí ẹ̀yin lẹ́kọ́ pè wọlé nígbà tí a ṣe ètò àwọn ò ní sọ̀rọ̀ ká mọ̀ sí bẹ́ẹ̀ kò rí nínú ohun kan tá a tò kalẹ̀ yìí èwo kankan lẹ fẹ́ ìwọlé ló wù yín láti jẹ́ ká fún yín. ìbá fún mi ní one stone yẹn màá ṣe ètò ẹ fẹ́ ká tó fún yín ní one stone sí ẹ̀yin ó ṣe ẹ̀yin ó ṣe problem ìlú òlọ́kọ yín wà. Kogi lọkọ yín wà ah, tá a bá wá sọ pé ká fún ọkọ yín ní àlùjọ gángan <laughs> àlùjọ gángan ẹ kú ọkọ òkè ẹ tá a bá fún yín ní àlùjọ gángan ṣe <laughs> sọkọ yín ò ní sọ̀rọ̀ báyìí abẹ́yìn gángan. tó bá ti máa ṣiṣẹ́ fọkàn mi tá a lè ṣe bó ṣe yẹ kó ṣe lórí bẹ́ẹ̀dì. ẹ ẹ wọ ìgbàgbé rẹ pé ẹ kọkọ yín ṣe sí lórí bẹ́ẹ̀dì yóò tún ṣe jù bẹ́ẹ̀ lẹ́sẹ̀ jáde kó nu yàrá ni. ẹ owó òkè ẹjọ fún <laughs> ẹ ti ní one stone ẹ ti ní one stone ní ẹ fẹ́ ẹ yẹ ká báyìí ẹ ká báyìí ẹ ká báyìí ẹ ká báyìí ẹ ká báyìí ẹ màá ní kí tẹ ti bọ́ ta ní ìsìn màá ní kí àwọn ọmọ màá ní kí wọ́n fún yín ẹ ká báyìí ẹ jẹ́ báyìí kó má dàbí pé a sọ̀rọ̀ à ṣe bẹ́ẹ̀ ẹ láti ọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wọ́n ní ká gbé ẹ one stone yìí wọ́n ní ká gbé fún yín mẹ́fà ló wà ní inú rẹ̀ wọ́n ní ká gbé fún dáadáa ẹ wá wò ó ṣé ọlọ́tí lọkọ yín máa ń mu ni àbí olómi olómi wà òkè ẹ jẹ́ ká fún ọkọ yín ní olómi ń rèé o ó ní ẹ ká fún ẹ ká fọkọ yín ẹ ẹ wá ẹ ẹ ẹ ẹ dúpẹ́ ẹ lọ́wọ́ iléeṣẹ́ wa kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ nígbà tí mo ń bí ṣe ọ̀yà mo gbọ́ ẹ̀mí lọ. dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ẹgbẹ̀jì ní ìlú Ògbómọ̀ṣọ́ iléeṣẹ́ náà mà tẹ̀síwájú o gbogbo nǹkan tí wọ́n dáwọ́lé àmàlọ́ dédé ìṣe ìdí ó ní àìsàn ẹ ẹ ẹ lè máa lọ náà àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan o ẹ jẹ́ kọ́kọ́ yín lò ó tí ẹ ti gbọ́ ẹ jẹ́ kọ́ lò ó tẹ́ bá ti wá lò ó tẹ́ bá ti wá ṣe kẹ́ wá kẹ́ kẹ́ fún mi ní ìròyìn bó ṣe ṣe àtẹ̀kẹ́lẹ̀ ọgbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ẹ wo gbogbo ẹ̀yin tẹ o ẹ wo ó lé agbára ẹ lọ́jọ́ tuntun ni ẹ òun náà ni ẹ ti gbọ́ yẹn ẹ ti rí báyìí lára àwọn ẹ tí wọ́n jẹ ẹ̀bùn àwọn tí wọ́n kọ́ pè wọlé tí wọ́n jẹ ẹ̀bùn wa ẹ pé àwọn la fún ní one stone yẹn wọ́n láwọn ti lo one stone àwọn ti lò dáadáa àwọn ti lo one stone àwọn ti lò dáadáa ẹ̀rọ náà ni ẹ ti gbọ́ láti ẹnu wọn yẹn. ẹ wo ó ti kù èèyàn méjì níta ẹ lọ́jọ́ tòní tí a ti máa gbé wọlé ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ kí la ń sọ̀rọ̀ yìí lórí à ń sọ̀rọ̀ lórí làwàfín sí èrè làwàfín tá a sọ̀rọ̀ yìí ogún jẹ̀dí ni gbogbo ẹ̀yin wá ro ẹ́ àbí ọ̀gbọ́n tó ń wa mọ́tò ó mọ̀ ṣiṣẹ́ fún ẹ o. Ah! kàkàkàkàkàkà pé ẹ̀yin wá ń ro ẹ́ gbogbo bàrà àdí tó bá lò ó ìwọ kan jẹ́ sọ fún ìwọ kan já tú méjì sínú ògì gbóná láàárọ̀ kùtùkùtù àbí lálẹ́ alẹ́ yẹn tiẹ̀ dáa tó bá ti jẹun tán lálẹ́ tó ní jẹ nǹkan kan mímọ̀ kàn mú ògì ó yà tú méjì sí kó wà pòpò kó wá gbé mu. Ah! <laughs> ẹkùn ọkọ̀ òkè òun ẹ̀wọ̀n ẹ̀wọ̀n á sọ fún ẹ̀yin ènìyàn ẹ dákun ẹ mọ́ tí máa bù wá wọlé ẹ mọ́ tí pè ẹ mọ́ tí pè láwa fìn lásọ̀ bẹ́ẹ̀ni o tó bá fẹ́ ní iṣẹ́ láwa abá mixture lágbo ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ̀ kan dá ìtọ̀ jẹ̀díjẹ̀dí paradí tó ronú gorogo ìfúnpá níwá ìbá táífọ̀ì ara ò jí gbégbé àbí ọmọkùn dáadáa ọkùnrin tí ò ní ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège láwa abá mixture ní kóòlò ẹ̀dá kìlú ló Uh-huh. iléeṣẹ́ sulawok pharmaceutical uh-huh. nigeria limited tó wà nọ́mbà one ewu olóyè street hmm. ìtàsọ́ni ṣàgámù ìpínlẹ̀. ìpínlẹ̀ Ògùn àwọn náà ni bàbá wa suleiman ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí wọ́n ní ká ṣe é pẹ̀lẹ́ o ẹ má gbàgbé bàbá wa wípé ká sọ fún wípé gbogbo ẹ̀yin tí ẹ pe àwọn tí àwọn ò tí ì pí kíkọ́ yìí ẹ wo èrò pọ̀ ní o èrò pọ̀ ní èrò pọ̀ èrò pọ̀ wọ́n gbogbo ẹ̀yin tí ẹ ń wò ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ṣé ká gbà pé wọ́n bẹ́ẹ̀ ká ti gbà pé ìwọ́tọ̀ níbèrè ẹ tẹ́sítì sí wa test ẹ̀ operator wẹ̀ máa wo àwọn ìbéèrè tí ó bá ti wọlé tí béèrè bá ti wà ẹ jẹ́ ká mọ̀ ká fi lè máa dá àwọn èèyàn lò torí àwọn èèyàn ń béèrè wọ́n ti ń béèrè béèrè pé ṣé lawafin ṣé olóyún ṣó lè lo lawafin olóyún lè lo kò sẹ́ni tí ò lè lo lawafin owó ọba kókó ọ̀la tó fẹ́ bímọ <laughs> ọ̀rẹ́ lọ́rọ̀ lawafin o ẹ wá gbọ́ sẹ́tì lawafin wọn ṣe wá pọ̀ ìwọ tó ń wọ́ ọmọ tí ọ̀rọ̀ ọmọ bí ìwọ lo yóò fọnú ẹni yóò fọ inú ẹ gbogbo dọ̀tí tó ti sí tó ti sẹ́lẹ̀ ọmọ ẹ olómi wọ́n ní láwáfíìn ni olómi ẹ̀ ní kò sẹ́ni tí ò lè lò mo ti sọ fún yín gbogbo ẹ̀yin tí ẹ pè wá mo ti pè wá wọ́n lọ fẹ́ ọ̀dà tó wò wípé níbo ni ọ̀fẹ́ ọ̀gbọ̀n ti fẹ́ rí ẹ lọ́kàn lórí WhatsApp yín ó ná o twenty seventeen nineteen ninety nine ó nine o twenty seventeen nineteen ninety nine ibi tẹ́ whatsapp tí ẹ máa whatsapp tí ẹ máa send message tẹ́ máa send message sí. gbogbo ẹ̀ tí adé má ti pè wọlé pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rajà ẹ ẹ lọ sí orí whatsapp yín ẹ̀hún ni àwọn ni à ń sọ̀rọ̀ yẹn fún o oh nine o oh twenty seventeen nineteen mo ò gbọ́rọ̀ àmì ẹ má ti pè wọlé mo ò ní gbọ́rọ̀ ẹ má ti pè wọlé èyí tẹ́ fẹ́ rẹ̀ ìjà òun lásọ ẹ rẹ̀ má gbàgbé ẹ subscribe sórí youtube channel wa ẹ Adùn Àṣà Yorùbá TV ẹ dẹ̀ láìkì péjì wa yìí ẹ ṣíà ẹ ẹ ní sátìrì àwọn kọ́mẹ̀ntì àwọn kọ́mẹ̀ntì tí ó bá wọlé tẹ́ bá fẹ́ béèrè béèrè ẹ jẹ́ kí amọ̀ ẹ̀ làwàfín ẹ̀ òní. ẹkùnrin tó lè jẹ́ ẹgbẹ́ tí wọ́n bá ti dojú iṣẹ́ kò lè dá kí n mọ̀ lò dáadáa kò lè dàgbẹ́ kọlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n. ìkọ́mọkùnrin kéèdà yọrí ẹ̀ lọ wò àlejò gángan ni solution sọ́ra rẹ̀. kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yà wọ́n ọkùnrin tó yà kìlà látà pé kárakára ni sàbẹ̀wò gángan àlejò gángan àfìlàkọ̀ ara olómi ẹ̀ wá ọkùnrin náà wá méjèèjì kò ṣiṣẹ́ bí àyìnlàkọ̀ ara ó ń bára gbáyàgì. ẹ gbọ́ ẹ ò ní àlùjọ gángan ni ẹkùn ọkọ̀ òkè ẹ wá gbọ́ iṣẹ́ tí àlùjọ gángan tó ń ṣe tó pọ̀ ọkùnrin lélẹ́ ọkùnrin tí ò lè bàtẹ kanlẹ̀ ẹni mọ̀ pé àwọn obìnrin mú mọ́ sọ àwọn obìnrin fẹ́ràn kínní dáadáa tó o bá lè tẹ́ kanlẹ̀ tó ń kan sùn lọ ọ̀rọ̀ ayé wa wo bàbá láńlọ́ọ̀dù ní ọmọ ọmọ ní ọmọ fún ìyàwó rẹ mi ìwọ tí nǹkan ọmọkùnrin tó kéré jọjọ orí lọ tó o bá ti lò ó gángan <laughs> ó nìyẹn àlùjọ gángan ni iṣẹ́ tí àlùjọ gángan yìí tó ń ṣe ó mọ̀ òun fáwọn ọkùnrin àwọn ọkùnrin tá a jẹ́ dírẹ́fà tá a ṣe wàhálà ìwọ tó o bá lè mu olómi ó ní tó o pẹ́tọ̀ lè mu olómi ó ní ó ní kékeré ló wà tó bá ti dá lura àmọ́ ah, ah, adúpẹ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ tó fi rú àsìkò yìí tí wọ́n fi tí wọ́n fi kalẹ̀ ẹ ká tó wá ṣe báyìí ẹ yẹ kí àwọn èèyàn yẹ kí wọ́n pè wọlé ẹni àkọ́kọ́ tó bá pè wọlé ẹ láti ọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ á fún ní mm, wọ́n ní ká fún ní five thousand tí ìlera bá wà tó bá lóògùn wàá sàn jẹun kì í ṣe pé wàá kàn máa lòògùn lásán ẹ tó bá kọ́ pè wọlé ẹ ìgbé kọ́mọ ti ń já pé ìgbé ti ń já ooo ẹtọ́ bá tó pè wọlé látọ̀dọ̀ ọba Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ èèyàn kan ti wà ń bẹ̀ o. hello ta ló wà ń bẹ̀? hello ẹ kúrò lẹ́. ẹ̀hẹ́ ǹjẹ́ tí a ti gbọ́ pa àwọn product wa rí? èwo lẹ ti làwọn afínta polówó lẹ rí ṣé ẹ ti wá lórí product wo wá product wo wá ẹ ti lórí ẹ ẹ báwo ló ẹ má parọ́ o ṣé ẹ ti lórí sólómi lóní àbò ní powder ṣé powder lẹ lóní àbò lómi ẹ má lò pẹ̀lú ògì ẹ ti já sí ẹ ti dá mọ̀ ẹ ti dá mọ̀ o jẹ́ ti gbọ́ pa one stone rí tí ẹ ti lo one stone. àlùjọ gẹ́gẹ́ <laughs> ṣé ṣé àlù ẹ nọ́mbà tí ẹ pè sí ẹ̀rọ ìwà ní WhatsApp ẹ kí ẹ fi ọ̀dà fún ìlú wo lẹ ti ń pè wá ìlú wo lẹ ti ń pè. láti Ògùn state lẹ ti ń pè ẹ̀ẹ́dì sóògùn lo látògùn lẹ ti ń pè ẹ̀ẹ́dì sóògùn lo bókò ṣe jẹ́ tọ́lọ́ ẹ wo láti ọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ a fún ní ṣe ẹ máa send àdírẹ́sì wa àdírẹ́sì yín sí wa a fún yín ní ṣé olómi lẹ fẹ́ ni àbóní ọ̀tí olómi lẹ ẹ̀ á fún yín ní olómi páàkì kan á dẹ̀ fún yín ní one stone tí ẹ ti ní one stone rí ẹ ti lórí á fún yín ní one stone méjì ṣé ẹ ní àgbàlagbà ẹ̀hẹ́ á fún yín ní ìwo ni ká fún yín náà o ìwo ni ká fún yín ní méjèèjì o ìwo ni ká fún yín o sulafin ọ̀dà á fún yín ní sulafin méjì náà sí i ṣé ẹ gbọ́ akaba ẹ̀yin náà ẹ dákun ẹ péjì yìí ẹ máa bá wa ṣe ẹ ẹ jẹ́ káwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ ṣeun adúpẹ́ o ó dìgbà kan ó dàbọ̀ ọ̀rọ̀ rẹ ti gbọ́ ẹ láti ẹnu wọn láwọn pè láti Ògùn wípé àwọn ti lo lawafin ẹ lawafin ẹkùn ọkọ òkè ó ní èyí ìgbé mọ̀ ń já pé ìgbé mọ̀ ń já pé ìgbé mọ̀ ń já pé ìgbé mọ̀ ń já pé o ìgbé mọ̀ ọ̀rọ̀ ẹ̀ka tún gbélé ẹ má gbàgbé ẹ máa láìkí péjì ẹ̀ máa ṣíà ẹ̀ hello ta ló wà ń ọkọ̀ oore ni o àwọn akọ́ o oore bété ni o ìpè ló ń jápé o ìpè ń jápé ni o ìpè ń jápé ni ìpè ń jápé ni o ẹ má gbàgbé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ẹ àwọn ni wọ́n ṣe gbogbo àwọn product yìí ẹ Láwáfín òun náà ni à ń sọ̀rọ̀ àti ọ̀ lórí a sọ lórí àlùjọ gángan ẹkùn ọkọ òkè eh, òun náà iṣẹ́ rẹ̀ ní agbára iṣẹ́ rẹ̀ ní agbára eh, ta ló wà eh, ìpéǹjápè ni o ìpéǹjápè ni o ìpéǹjápè ni o ìpéǹjápè ni o ìpéǹjápè ni àwa náà kọ́ ọ ẹ bá gbàgbé ẹ bá ọsùlẹ̀mọ́n wọ́n ní ká béèrè béèrè wípé ìwọ tí o bá ti gbà ọ lè sẹ́ǹdì ẹ̀ báyìí náà ẹ gbọ́ kí ló ti ní lójú jòlè lọ ìbéèrè tó sẹ́ inú o wọ́n ti ní ká máa béèrè béèrè tá a bá ti ń béèrè béèrè ìwọ tí o bá ti. Eh, eh, eh. hello. ẹ káàsán o ta ló bá wa sọ̀rọ̀ ìpínlẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. Bámidélé ẹyẹ bí ọ̀kín ìlú wo lẹ ti ń pè wá ìlú Òṣogbo òròkì hmm, ìlú aró tí a ń pè ìlú Òṣogbo tí a ń pọ́ ọba Òṣogbo òun ni ọba tó ní nǹkan tọ́ba mi ò ní sẹ́ẹ̀mọ̀ kí wàá ní kí lọ́ba Òṣogbo ní tọ́ba mi ò ní ẹ sọ fún mi kí n gbọ́ kí lọ́ba Òṣogbo ní tọ́ba lùbọ̀ mi ò ní. ọ̀pọ̀ ni orí yí pé torí pé ẹ ti ẹ̀ wá pè látọ̀sùn wípé àdèwà béèrè béèrè lọ́wọ́ yìí ọba Òṣogbo àtọ́jà ńlọba tó ní nǹkan tẹ́lọ̀mí ò ní kí ló wá ní ó ní Ọ̀ṣun Òṣogbo kò sí ìlú tó lọ́sùn Òṣogbo ìlú tó bá pọ̀ lọ́sùn Òṣogbo ó ṣe kí ni ó yà àyálò kábíyèsí kábíyèsí o kábíyèsí o lórí o àtọ́jà ti ìlú Òṣogbo àìsèparí Ọ̀ṣun Òṣogbo ni ó dá ẹ ṣeun bàbá wa ǹjẹ́ ti gbọ́n bo product wa rí kílẹ̀ ti lò rí nípa àwọn oògùn wa. orí ẹ̀sán ló jẹ́ kí ló jẹ́ máa ló jẹ́ kí ló jẹ́ báyìí. lẹ́yìn ògùn làwọn tí ìyẹn mo tẹ̀ wá lò dáadáa. làwọn afẹ́yìn sọlọ́mi lẹ́ lọ ní àbò páúdà. olómi àtúndí páúdà ẹ̀ ń pè é ti mi lónú méjèèjì. ẹ ti lo olómi rẹ̀ ti lo páúdà ó dáa lẹ́yìn méjì yẹn oògùn míì wo lẹ tún lò. àlùjọ yẹn mo ẹ̀sẹ̀ gbọ́ ìpolówó ẹ̀ ní àlùjọ yẹn lè san lókùn nílò. àlùjọ ẹkùn ọkọ òkè làlùjọ. ó ti tó ti jẹ́ mẹ́ta báyìí tí àwọn mi ń pọ̀ sílẹ̀ ẹ̀ wọ́n á mẹ́kọ́ tẹ̀lé wọn. ẹ dákun ẹ dákun ẹ bẹ́ẹ̀ síyàwó yóò sílẹ̀ gbẹ̀yìn tíyàwó yóò sí lẹ́gbẹ̀ẹ́ yín ṣé a rí tíyàwó tẹ́ bá lò ó tá a bá fún yín tẹ́ bá lò ó ìyàwó yín á sájáde kó nu lé ni <laughs> tá a bá fún yín tẹ́ bá lò ó ìyàwó yín máa sájáde kó nu lé ni. olódà ẹ̀ ọ́dà fòdà á fún yín ẹ mọ̀ a fún ní láti ọ̀dọ̀ bàbá Suleiman Ẹgbẹ̀jì tó nípa ṣe promo pé ẹ ti ẹ̀pẹ̀ wọlé pé tó wá pè láti ìlú Òṣogbo ẹ̀ a fún ní sólómi lẹ́fẹ́ ní àbí ọlọ́tí kékeré nú. <laughs> kó ta lẹ́nu yẹ́rí yẹ́rí yẹ́rí tá a bá dàdúrà yóò wá ta lẹ́nu yẹ́rí yẹ́rí yẹ́rí iṣẹ́ náà wá ta lẹ́nu. <laughs> ó dà á fún ní olómi ẹ̀ á fún ní pálí kan àwọn àfúnṣẹ́ ti gbọ́ pa one stone wa rí ṣé a ti gbọ́ pa one stone rí ṣé a ti lọ one stone wa rí ah, one stone ni <laughs> ó ṣiṣẹ́ fún ibà eh, ó ṣiṣẹ́ fún ibà ibà ní one stone ó ṣiṣẹ́ fún eh, ìpè ló ń jápé o ẹ eh, tẹ́ bá ń gbọ́ wa láti ìlú Òṣogbo tẹ́ bá dẹ̀ ń wò wá báyìí ẹ a máa fún yín ní oní ọ̀tì abàfún ìpálí kan ẹ ti lo làwàfín rí apasi ẹ bá lárúgbó lé a máa fún yín èwo ni ká tún fún yín o á dẹ̀ fún yín ní one stone á fún yín á fún sí ẹ wo àrílégbà ìpè àrílégbà ìpè kankan mọ́ díẹ̀ tó nínú nǹkan oní nǹkan ẹ wo àlejò mi náà wà níbi bí pẹ̀lú mi lọ́jọ́ tòní ṣùgbọ́n kálejò mi kó tó kálejò mi tó wọlé tàbí ẹ pé ẹbí iṣẹ́ máa lù dáadáa tàbí kanlẹ̀ ọmọ gbogbogbò kọjá rí ẹ lọ́wọ́ àlùjọ kankan ní solúsọ sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọkọ mi kí tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ni ó kárí ayé mi tóbìnrin bá sọ pé ó káre ọkọ mi tóbìnrin bá sọ pé ó káre ọkọ. obìnrin ti ń gbádùn ọkùnrin nù ó ṣe kí ni ó ti gbádùn rẹ̀ dáadáa nù ẹ wo ẹ kí àlejò mi ẹ jẹ́ kí ẹ jẹ́ kó wọlé àlejò mi ẹ wọlé àlejò mi àlejò mi àlejò mi àlejò mi àlejò mi ẹ ẹ ẹ súnmọ́ mi ẹ mi ẹ o tẹ́ bá fẹ́ jẹ́ alágbàtà lóńdó àti ọ̀rẹ́ ẹ kò sí wàhálà tó bá ti di ẹ̀yìn ètò ẹ pè wá kájọ sọ̀rọ̀ papọ̀ ẹ lẹ́yìn ètò ẹ pè wá tí a ti gbọ́ palẹ́wà fún ìwà rí àbí àlùjọ gángan tí a ti lò rí. Ah, kí ṣe pé ó máa wà ókè. Okay ó wà òkè mi kì í ṣe kó máa wà òkè ó wà òkè dáadáa ní dáadáa ẹ bá bínú ìpè ẹ olóńjà pè. ẹkùnrin tó lè tàbí elébe ẹ ẹ mọ̀ lù dáadáa ẹ ẹ mújò ẹ kẹ́rẹ́ jàjọ rí àyọ̀wò àgbẹ̀dẹ̀ kan ní sàsárà. ó kàrí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ẹ káàbọ̀ ẹ jẹ̀bú wa bí torí ẹ̀ lẹ fi wà á bíbí ó dà ẹ bá mi kí gbogbo àwọn ọmọ nàìjíríà tí ó wà ẹ bá wa sọ̀rọ̀ sókè. ẹ sọ̀rọ̀ sókè ẹ wá sọ̀rọ̀ bí ẹ tí ò lè jẹ ọ̀kan kan tán. orúkọ tèmi ni abdulrasheed faidas. ẹ ẹ àti níwò lẹ́yìn ti wá láti ọ̀fà ah, ẹ̀yin ni ọmọ ọlọ́fà mọ́jọ ọlálọ́mí abisujókọ ìjàkadì lóró tọ̀fà. <laughs> Ah, ọba ọ̀fà ní eh, eh, ọba ọ̀fà ọba ọ̀fà náà ní kinní kan tí lumi ò ní ah, kábíyèsí èsì mo ní kábíyèsí o eh, ah, ẹ ẹ̀wọ́n gbé èmi ọmọ ọba ogun ọmọ nàìjíríà lèmi ni mọ nǹkan tí ọba àdúkọ̀ kan ní tí lumi ò ní

tẹ́lọ̀ mi ó lè mọ wàhálà tó fa o tó bá wà mí kan yóò ní ọ̀kadà ọmọ mi ọmọ ọlọ́fà àmọ́jọ ọmọ ọlọ́lọ́ mi àwọn Yorùbá fi ìpínlẹ̀ tiẹ̀ ní láti fẹ́ ṣe fíìmù wọ́n ní ọ̀kadà ọmọ mi ọlọ́fà àmọ́jọ abisujoko kò bá wọn látọ̀gùn kó wá láti ìlú òyìnbó ńlẹ ọmọ mi ọmọ ọlọ́pàá àmọ́jọ ah, ẹ má bínú o ẹ má bínú mo fọwọ́ kẹ àbí ọmọ mi ọlọ́pàá àmọ́jọ abisujoko tí a ti ní pé kábíyèsí olólórí kíw tí ẹlòmíì ò ní ẹlòmíì tó bá kó òun ni wọ́n bá ọ̀fà sí kí ni wọ́n bá ṣé ẹ mọ ìdí oríkì yìí o ẹ wo ibi a lọ lónìí nǹkan nù ah, ẹ wo ibi tá a lọ ẹ lónìí nǹkan nù ẹ product wo wa wo lẹ́tí lórí. mo ti lo one ẹ ti lo one stone ẹ má parọ́ ẹ ti lo one stone dáadáa ẹ ti lò dáadáa ṣé olómi ni one stone ni àbí capsule ah, oníkóró ni. <laughs> ó dẹ ẹ ká wá wò ó ẹ ká wò bóyá olómi ni àbí oníkóró ẹ ká wò bóyá lóòótọ́ wọ́n ní oníkóró ni ṣé oníkóró ni àbólómi ẹ ká wò ẹ ká fẹ́ wò bóyá wọ́n bóyá wọ́n lò àbí wọn ò lò ẹ ká wò wọ́n gbà ó ẹ lò lóòótọ́ ẹ lò ẹ lò ẹ lò ẹ lò ẹ lò ẹ lò ìgbà tẹ́ wá lò báwo ni báwo báwo ló ṣe rí lára yín ó ṣiṣẹ́. bọ́dà ìjọ tí mo lò gan-an ní ìjọ kejì báyìí ló ti wà. bí ọjọ́ kejì ẹ ti wà ókè báwo lẹ ṣe lò. mo lo méjì méjì méjì méjì méjì lẹ lò àá tẹ́lá tó wá fẹ́ lò tẹ́lá tó wá fẹ́ báyé rẹ̀ jẹ́ dáadáa tó fẹ́ báyé màlẹ́rẹ́ ọ̀dà ẹ lo mẹ́rin láàárọ̀ ẹ lo mẹ́rin lọ́sàn-án ẹ lo mẹ́rin lálẹ́ wọn ò bí màlẹ́rẹ́ ọ̀dà wọn ò bí ibà mi ò mọ irú ibà tó lè mú ẹ lo mẹ́rin mẹ́rin mẹ́rin ó parí làwọn fi ń ta pọ́npọ́npọ́npọ́n àwa ti jogun ni yàtọ̀ sí one stone wa tẹ́ ẹ ti lò kí ni nǹkan mi tẹ́ tún lò. ọkọ yín ti lo àlùjọ ṣé ẹ wá gbọ́ mi ṣé ìgbà tọkọ yín lo àlùjọ ṣé ó lùlù fún yín ṣe é jó ẹ sọ̀rọ̀ dáadáa ẹ sọ̀rọ̀ ẹ má tìjú ẹ ó yín ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tọkùnrin bá wà tí ò bá lè ṣe déédéé sódà ẹ̀yin obìnrin máa fẹ́ràn rẹ̀ ah, ẹ láìkẹ kódà ṣe ti gbọ́ wọ́n ní ò dáa <laughs> ẹ wo ẹ látọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wọ́n ní ká fún yín ní one two three four five wọ́n ní ká fún yín ní five thousand naira ẹ wọ́n ní ká fún yín five thousand five thousand tí wọ́n ní àfún wọ́n ní tí àti ìlò làwọn afín rí ẹ àti ìlò làwọn afín rí ẹ ká fún yín ní làwọn afín ẹ ká fún yín làwọn afín méjì ẹ ká fún yín làwọn afín ẹ ká fún yín ní méjì ẹ yẹ bá a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀gì ti l'Ógbómọ̀ṣọ́. mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ẹgbẹ̀gì ti l'Ógbómọ̀ṣọ́ lágbára Ọlọ́run iléeṣẹ́ yá máa rògbòsí àmín àmín àmín àmín ẹ wà ní dúpẹ́ lọ́wọ́ olóòtú ẹ ní fún olóòtú níṣẹ́ abẹ́ ẹ fà ẹ fà wà náà bẹ́ẹ̀ ẹ fà wà náà ọ̀nà ìṣèlú sàlẹ̀ gba nọ́mbà yìí kámọ̀ wọ̀rí wọ́n láwọn fẹ́ àtẹ̀kẹ́rẹ́ gbogbogbò wọ́n rò wíyá kí n gba nọ́mbà yìí ni kámọ̀ wọ̀rí ẹ wo gbogbo ẹ jẹ́ wò wá ó náà ní ẹ ti ẹ ti gbọ́ yẹn ẹ wò ẹ wò ìbátẹ́ lómi ò ní fẹ́ tẹ ẹ lómi ò ní fẹ́ tẹ a ní ọ̀ máa pè wá ẹ mọ́ ti pè wá mọ́ ẹ mọ́ pè wá mọ́ tàbí ẹlẹgbẹ́ ẹ àà ọ̀dà ta ló wà bẹ́ẹ̀ o hello ẹ sọ̀rọ̀ sókè ta ló wà bẹ́ẹ̀. ẹ sọ̀rọ̀ sókè ta ló wà bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni lónìí máa pèsè lórí ètò lónìí máa pèsè lórí ètò. Ìgbà òjijì ìgbà ọdún náà fi dáadáa ẹ̀ ìgbà kẹlẹ̀ ọmọ ọgbọ̀ngbọ̀n ẹ̀ kéèjì ọjọ́ orí ẹ lọ wò ó sí. ti àwọn ọkùnrin lóòótọ́ tó ya kilala àwọn ọkùnrin tá a dá mọ̀ nípa àlùjọ gángan àlùjọ gbàgbàgbàgbà ẹ má gbàgbé one stone oògùn malaria oògùn ibà tí ó ṣiṣẹ́ dáradára ẹ gbọ́ ẹ ṣe béèrè wà bẹ́ẹ̀ ǹjẹ́ a rí ẹ tí ó béèrè béèrè ṣé béèrè wà ń bẹ béèrè wà ń ìbéèrè ìbéèrè wo wà ń wọ́n níbo làwọn ti lè ríra ní èkìtì àtọ̀sùn èkìtì àti ọ̀ṣun torí ẹ̀ la fi sọ fún yín wípé a ṣe promo lọ́wọ́ o oh nine o oh twenty seventeen nineteen ninety nine ẹ orí whatsapp yẹn nǹkan tẹ́ bá fẹ́ ẹ kàn lọ tẹ̀ síbẹ̀ wípé dáko afẹ́ làwọn àfihàn páàkì mẹ́rin afẹ́ kìíní kan ẹ béèrè ibi ìgbésẹ̀ wá ti béèrè bẹ́ẹ̀ wọ́n á dá ìlò ojú ẹsẹ̀ wọ́n náà máa dá ìlò bọ́lá ṣe máa tẹ̀ ń lọ́wọ́ ó máa tẹ̀ ń lọ́wọ́ gbọ́ àwọn tó wà ní àwọn tó wà ní us Eh, àti àti sẹ́yìn iṣẹ́ sí wọn eh, lónìí bí ìyẹn bó ṣe rí ẹyẹ Ọ̀ṣun Èkìtì ẹ pè ní ẹ sẹ́ni mẹ́sẹ̀gì sórí WhatsApp nọ́mbà wa ó náà ìhò twenty seventeen nineteen ninety nine tí mẹ́sẹ̀gì bí túmọ̀ abẹ́ ká tó máa lọ. ẹ kú iṣẹ́ olóòtú afẹ́kẹ́ bá wa ṣàlàyé dáadáa lórí IPAC. Ah! <laughs> ẹ wo eh, ó mọ̀ ní agbára gbogbo àwa tí ẹwà wò gbogbo àwa tí eh, ìfúnpá wa tó ga àbáwá tá a ní ìtọ̀ ṣúgà ah! ẹni tó bá ti ní ẹ̀jẹ̀ ríru wàhálà mọ́ ni ẹni tó bá ti ní ẹ̀jẹ̀ ríru ọ̀dọ́gbọ́n o ti súnmọ́ kú tí a wípé <laughs> tí abatẹ́yẹ bá ti dé tí ìfúnpá bá ti ń ga kí ló ń bọ̀ bó lọ bó lọ ó lọ stroke tápá kan ẹsẹ̀ kan tó bá ti lọ kí ló kù ogun wíjà tí wíjà kí ló kù ṣùgbọ́n tó yà pé ìwọ́n tó bá ti rí tí ìfúnpẹ́ bá ti ń ga bá ti ní ẹ̀dá ìfúnpá mi ti ń ga kí nìkan ti lò wọ́n ní owó orí òwọ́n dára kò wọ́n o kò wọ́n rárá ẹ dákun ẹ tẹ̀lé ti lé ríra ẹ orí WhatsApp náà lẹ ti lé ríra tó ra wọn ṣe promo ẹ lọ́wọ́ ni owó orí òwọ́n ọba wa Suleiman Ẹgbẹ̀jì iye táwa máa ta á. sí àwọn orí WhatsApp máa ta nǹkan láwọn alágbàtà ń ta o gbogbo ẹ̀yin tẹ̀wá ní eh, Ògbómọ̀ṣọ́ ẹ máa lọ sí ọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ní ìlú gangan ẹ máa bá wọn bíbẹ̀ ṣùgbọ́n promo kọ́ làwọn ṣe àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí promo lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ àwọn promo káàkiri gbogbo àgbáyé US ní Eh, kútọ́nú ṣé kótónú náà ni àwọn kótónú àwọn eh, àwọn kótónú eh, àwọn onáà ló ṣe sẹ́fà náà kúwó wọn ẹni yẹn fẹ́ rajà ó fẹ́ rajà one twenty thousand ó ní kí ni sẹ́fà rẹ̀ fún ní mi ò mọ̀ èmi ò mọ̀ èmi ò mọ̀ ẹ béèrè lọ́wọ́ ẹ tó jẹ́ ọmọ nàìjíríà pé èló ni sẹ́wà báyìí ló ní ní owó nàìjíríà ló fi máa sanwó àwọn èèyàn à ń sẹ́ǹdì ọjà sí àwọn èèyàn tó dẹ̀ ń dé ọ̀dọ̀ wọn ọjà ti dé kò lọ́ọ́ lónìí ó ti dé kò ṣé ìbéèrè mi tún wà bẹ́ẹ̀. mo ṣẹ̀ṣẹ̀ dáyàpọ̀ mọ́ yín ni ẹ fún wa ní whatsapp nọ́mbà yín. ó nine o twenty seventeen nineteen ninety nine ó nine o twenty seventeen nineteen ninety nine ẹ wá gbọ́ mi ìbéèrè tá a béèrè ẹ gbọ́ kí ló ti ní lójú jòlè lọ <laughs> kí ló ti ní lójú jòlè lọ tó bá ti jẹ́ afọ ẹni afọ ẹni one stone a pé kí ló fẹ́ nínú gbogbo product wa tó wà ní ilẹ̀ kí ló ti ní lójú jòlè lọ ṣé ìbéèrè mi wà mẹ́ka tó máa lọ. Eh, ah, ibo láti rírà ló pọ̀ nbí bí o. ibo láti rírà. bí eh, orí WhatsApp náà ni yóò dọ́dọ̀ yín nọ́mbà yẹn náà ni sns orí WhatsApp ó náà ìwò twenty seventeen nineteen ninety nine ó dé wà náà Eh, ẹsẹ̀ nìkan tẹ́ bá fẹ́ yóò di ẹnu ọ̀nà yín kò sí nǹkan tẹ́ fẹ́ tí ò ní dé ọ̀dọ̀ yín bí àárín yẹn bí ó ṣe rí nìyẹn eh, ṣé ká gbọ́ àtẹ̀kọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́ẹ̀kan sí ni wòós bẹ́ẹ̀ ta bí ẹgbẹ́ wòós dada kò lè eh, tàtẹ̀kọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n wòós nítorí ẹ lọ́wọ́ àlùjọ gbọ́dọ̀ ní solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ó tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó kárí aya mi torí mo ṣe ń fún ẹ ló ń gbà á. ó ní èmi ò mọ ọlọ́tí ń ní olómi lèmi máa mu máa já ni tí má ti já máa dalura kàrà tí má dalura báyìí <laughs> ẹ má jẹ ẹmu torí mo mu lánàá tí bá délé kí ó máa sì wà wù etí <laughs> mo mu lánàá tí wà ṣùgbọ́n lójoojúmọ́ òní èmi máa gbé lura ni one stone ni one stone ìbá ti lo mẹ́rin láàárọ̀ mẹ́rin kí n tó jáde lónìí mo ti lò ó èmi máa lò ni òní mo máa lò ó làwáfíìn láàárọ̀ náà ni làwáfíìn yẹn máa lò ẹ wo tí o bá sí ìbéèrè wà tí o bá sí ìbéèrè kò sí ìbéèrè ẹ orúkọ tèmi mọ̀ yípadà ọmọọba Abíọ́dún kẹ́hìndé philip ní orúkọ tèmi a ní gbogbo ẹ̀yọ́ bá ẹ nílẹ̀ yorùbá a dẹ̀ kí gbogbo ẹ̀yin tí ẹ fi ewé tí ẹ fi ń tọ́jú àwọn èèyàn a kí bàbá wa suleman ẹgbẹ̀jì ti ìlú ògbómọ̀ṣọ́ a kí yín o a kí yín dáadáa a kí yín pé ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ ọpọlọ yóò ní jọba o kò ní rẹ̀ yín nǹkan kò ní ṣe yín gbogbo àwọn tó wà lamẹ́ríkà wọn ní ká máa kí wọn ní ká ṣe yín pẹ̀lẹ́ wọn ní nǹkan kò ní ṣe yín o bàbá àwọn èèyàn ṣàdúrà fún yín torí àwọn èèyàn nífẹ̀ẹ́ yín dáadáa ẹ tí ò bá nífẹ̀ẹ́ yín kò lè nífẹ̀ẹ́ yẹn kankan mọ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ yín torí ẹ fi ewé àtegbò ẹ fi ń tọ́jú àwọn ọmọ ènìyàn torí ẹ ní ó ní ó ní rẹ gbogbo product tó wà lẹ́yìn kò sí ẹni tó máa lò tó máa ṣépè ẹ tẹ̀lé ní pé ká fún àwọn ìyá tó ń pè wá pé ẹ kìíní kan àwọn èèyàn ti ń jẹ́rìí o àwọn èèyàn ti ń jẹ́rìí àwọn èèyàn kọ̀fẹ́ bá wá sórí ètò ni àwọn èèyàn sọ pé ojú ti àwọn ojú tí wọ́n máa fún wọn ojú ò tì ẹni tó jó tì wọ́n bí táwọn ọmọ nàìjíríà bí ó ṣe rí nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀ẹ́dàkùn ẹ bá wa náà polówó yín a lè polówó nǹkan míì bàbá wa Suleiman Ẹgbẹ̀jì àwọn lọ́ní ká máa lọ gbogbo sí nǹkan kan a lè polówó nǹkan kan míì ó yẹ wá ń talẹ̀ ẹ̀ ń talẹ̀ yàtọ̀ sí wípé ewé àtẹ̀gbò ẹ̀fẹ̀ ká polówó yín àdúgbò lọ́wọ́ kébì event planner àwọn nìyẹn tẹ́lá fẹ́ ẹni àyè tẹ fẹ́ darí bẹ́ẹ̀ kọ́ bá ṣe video coverage ni ẹ̀fẹ́ kọ́ bá ṣe kéèkì ni ẹ̀fẹ́ kọ́ bá rán wedding gown ni gbẹ̀yìn tẹ wà lóyìnbó tẹ fẹ́ ṣe ìnáwó ní nàìjíríà ẹ kàn sí kébì event planner ẹ nọ́mbà tá a pè yẹn náà ẹ chaati wọn wọ́n sẹ́ndì nọ́mbà tẹ fi máa dé ọ̀dọ̀ wọn ní akàrà ẹ̀kú wọn ni àti lè sọ fóònù nọ́mbà wọn lọ́wọ́lọ́wọ́ báyìí kébì event planner ẹ má gbàgbé ẹ youtube channel wa Adùn Àṣà Yorùbá TV ẹ máa bá bàbá lójoojúmọ́ láago méjìlá òru títí wọ ọjọ́ kẹjẹ ẹ bá bá wa pàdé lójoojúmọ́ ẹ lọ sórí YouTube ẹ dẹ̀ máa rí nọ́mbà bàbá níbi ibẹ̀ náà ẹ wo kò ní jù báyìí lọ lọ́jọ́ ti tòní adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ ti pè wọlé adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ wà ń bí adúpẹ́ lọ́wọ́ yẹn GSM Film Production adúpẹ́ lọ́wọ́ yẹn adúpẹ́ lọ́wọ́ yẹn College of Education ti ìlú Ìlọrin adúpẹ́ ẹ̀yin adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹ̀sìnkò ẹ̀dínà bíi kìíní kan adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin eh, Èkìtì yunifásitì adúpẹ́ ní ọwọ́ yín adúpẹ́ lọ́wọ́ àwọn dadi yóò apm oró adúpẹ́ lọ́wọ́ yín mo ọmọ mi alákọ̀ọ́kọ́ mo ọmọ mi ẹlẹ́gẹ̀ẹ́jì bukki six adúpẹ́ lọ́wọ́ yín eh, àkún adúpẹ́ lọ́wọ́ eh, wa kìtì ẹ̀ lórúkọ wọn náà ẹlẹ́mìlẹ́sẹ̀ adúpẹ́ lọ́wọ́ brewers kí ló ìyá àfin kọ́ náà kí lẹ̀ lórúkọ wọn náà mọ́mì gold àbí mọ́mí eh, mọ́mí gold eh, eh, ẹ wo aṣáàdúpẹ́ àlàkẹ́ àbí àríkẹ́ ni aṣáàdúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn ẹ Sunday ọmọ Kútọ́nù àdúpẹ́ lọ́wọ́ yín èmi náà dúpẹ́ lọ́wọ́ ara mi mo dúpẹ́ èmi náà dúpẹ́ lọ́wọ́ ara mi mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Suleiman ẹgbẹ̀jì ti lókùnmọ́sọ gbogbo ìyá ará Amẹ́ríkà mo dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ ṣe ń pè mí ah ìyẹn kan ti ẹ̀jọ́ mi lójú ó bùn mí lówó ah ẹ̀sìn o iléeṣẹ́ yá máa lòkè o ẹ̀mí wálẹ̀ gbogbo ṣe jẹ sí ọlọ́run pẹ̀lú fẹ́ bùnmí nìkan náà mo retí kò sí nǹkan tó kéré jù kò sí kò sí tẹ́ bùnmí tí mi ò ní gbà tẹ́ bùnmí bàbá wa sùlẹ̀ mẹ́ ìgbèjì wọ́n fún mi ṣùgbọ́n àfikún àfikún àfikún àfikún ìlówó ẹ̀sùn àdúgbẹ́ ó dìgbà kan ó rẹ̀ ó travel.